ìgò kóòkì. ìgò kóòkì bàbá àwọn kan ní bóyá fóònù wà wájú yín pé bóyá fóònù wà lórí tébù ń lẹ ṣe wò ẹ̀wọ́ náà wo orí tébù wọn o sọ ti rí tébù wọn sọ ti rí tébù ó ní òré o tí a ti rí báyìí wọ́n ń gbé wá fún bàbá ni ẹ rí i pé ètò ò ní. àwọn tí ò yé mi hmm. wọ́n ti bọ́ ìwé ẹni bẹ́ẹ̀ ti bọ́ sọ́wọ́ skáàmù rí. Hmm. Hmm. kí mo rí. ó ti bọ́ sọ́wọ́ skáàmù rí. owó ẹni bẹ́ẹ̀ ti bọ́ sọ́wọ́ skáàmù rí mi. Hmm, hmm, ẹni bá ti bọ́ sọ́wọ́ skáàmù rí. bẹ́ẹ̀ ni kò ní gbàyàn gbọ́ ṣùgbọ́n ẹ gba bàbá yìí gbọ́ èèyàn nífa gbèrò ohun tó fi lè mú ọkùnrin takuntakun táwa nú èsì tó dẹ̀ tún láàgùn báyìí <laughs> ó yẹ ká fi mọ̀ pé ó ní agbára. tí bá ti bí ẹni tó bí èèyàn bá wà tí ọba ronú. bẹ́ẹ̀ Hmm. ẹ̀yà rẹ hmm. èdè rẹ wọ́n gé lọ́wọ́ wọ́n wá gé lọ́wọ́ méjèèjì méjèèjì wọ́n wá sà ah! ah! bàbá òkè ìgò àti òkè àdá mo lè fẹ́ sọ ìgò kóòkì ìgò seven up ìgò seven up ìgò gúdà ìgò gúdà ìgò trọ́bì. ìgò trọ́bì. ìgò lọ́dù. ìgò gbogbo ògò tá ìgò sinapu. ìgò sinapu. ẹ wá mú díẹ̀ díẹ̀ díẹ̀. ẹ lọ papọ̀. bàbá ẹ tún ka o torí mi ti bẹ́ o èmi pé gbogbo ògùn àgbáyé ẹ̀ ẹ̀ ẹ pè mí sórí nọ́mbà mi o oh eight o. Oh o oh eight o thirty thirty four five four five six three six three eight three eight three o eight o o eight o thirty thirty four five four five six three six three eight three eight three o eight o o thirty thirty four five four five six three six three eight three eight three. ìgò kóòkì. Ìgò seven up. Ìgò seven up. Ìgò gúdà. Ìgò gúdà. Ìgò trọ́bì. Ìgò trọ́bì. Ìgò sinapu. Ìgò sinapu. A mú díẹ̀ díẹ̀ lára ẹ̀. A mú díẹ̀ díẹ̀ lára ẹ̀. A lọ̀ wọ́n papọ̀. A lọ̀ wọ́n papọ̀. Ewé àìlú tí kò e, lú rárá. Ewé. Àìlú tí kò lú rárá. Ewé àìlú tí kò lú rárá. Ewé ọlọ́sẹ̀ ìpẹ̀tù. Ewé ọlọ́sẹ̀ ìpẹ̀tù orógbó méje. orógbó méje. ọ̀pọ̀lọ́ gbígbẹ ẹyọ kan tó pé dáadáa. Hmm, ọ̀pọ̀lọ́ gbígbẹ tó pé ẹyọ kan tó pé dáadáa tí wọn ò yọ ẹsẹ̀ rẹ̀ tí wọn ò yọ èékánná rẹ̀. ìsáwùrú. ìsáwùrú. awọ ìkì. awọ ìkì. ojú ológbò. ojú ológbò. èso wẹ́rẹ́ jẹjẹ ni wọ́n ń pè ní ojú ológbò kọ́ máa hmm. lọ ra ológbò nìkan ọmọ rẹ̀ jù lọ. tó ní ràdì lójú báyìí. <laughs> Hmm ojú ológbò ojú ológbò odidi atare kan odidi atare kan Obi pupa olójú mẹ́rin obì pupa olójú mẹ́rin mẹ́rin Obi ìfin olójú mẹ́rin obì ìfin olójú mẹ́rin obì àjò ìpá obì àjò ìpá a wà lọ gbogbo ẹ̀ papọ̀ a wà lọ gbogbo ẹ̀ papọ̀ a wà bu iṣẹ́ yìí tàbá lọ wẹ̀ tún a wà lè bu díẹ̀ ká bu sínú sinapu a wà bu díẹ̀ sínú sinapu. téèyàn bá wa lò. bẹ́ẹ̀ni ìhòòhò ni ó lò. ìhòòhò báwo ni ó ṣe lò. yóò bọ́ra rẹ̀ lẹ̀ o. yóò. Hmm èyí ṣe dandan pé bóyá wájú rẹ ni kò ti bọ́ra rẹ lẹ́ hmm. o hmm. kọ́ọ̀pù oníkejì ni yóò fi mú kí ni mo wí. kọ́ọ̀pù oníke ni yóò fi mú kí ni mo wí. kọ́ọ̀pù oníke ni yóò fi mú. kì í ṣe glass cup tó lọ wá glass cup ọbọ ògùn jẹ́nu o. ọtí bò ògùn jẹ́nu o. kì í ṣe stainless cup o. kì í ṣe stainless cup o. ọbọ ògùn jẹ́nu o. ọ̀pọ̀lọ́ tó lò tí ọ̀bá hmm. pé ògùn lè má ṣiṣẹ́ o. ọ̀pọ̀lọ́ tó bá pẹ́ tí kankan ò yín jẹ lára rẹ̀. lóògùn papọ̀. lóògùn papọ̀. ìgò hmm. yẹn ó hmm. kún kúnná dáadáa. ìgò yẹn ó kúnná dáadáa. ó wà wá àjọ tó dí. tó dí. Hmm. tí ó dàbí èlùbọ́. tí ó wà kú. tí ó fi ní ìpalára fún inú rẹ. inú rẹ ọba tí bọ́dà sínú ṣìdáàbù tán inú kele ó ti mú. inú kele ó ti mú. ní ìhòòhò ọmọlúàbí. ní ìhòòhò ọmọlúàbí tó bá wá ṣe yìí tán ọ wá sí gbẹ́rẹ́ mẹ́ta mẹ́ta sórí kìríkì ara. gbẹ́rẹ́ mẹ́ta mẹ́ta sí oríkì ara. ara. Hmm. Ah! o lè kọ́kọ́ sí gbẹ́rẹ́ mẹ́ta mẹ́ta sórí kìríkì ara. dára náà tó bá sí gbẹ́rẹ́ òun tán bẹ́ẹ̀ni kò wá inú ẹ̀bùn náà ló ti kù díẹ̀ o. tó fi tó fi rà gbẹ́rẹ́ yẹn ọ wà gbé mu. tó bá tó ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún. bẹ́ẹ̀ni. nìkan fọ́ ìkù kalẹ̀. Hmm kó wá rìn lórí. àyà níní lóògùn o. àyà níní lóògùn. wọ́n bá àtàkalẹ̀ wá rìn hmm. lórí ìgò. Hmm. Hmm. kí mo wí. kó wá rìn lórí ìgò wò. bàbá <laughs> ṣé nǹkan tẹ́ ẹ sọ yìí kí ni fún tó pè mí bàbá sí ẹ pè mí sórí nọ́mbà mi ó ètò ó ètò thirty thirty four five four five six three six three eight three eight three ó oh ètò oh. oh thirty thirty four five four five six three six three eight three eight three ó eight ó ó eight ó thirty thirty four five four five six three six three eight three eight bàbá iṣẹ́ tẹ́ ẹ sọ̀kalẹ̀ yìí ìjọ ò la lè ṣe gbogbo èèyàn tá máa rí àkànníjẹ́ kẹ́ nìyẹn bọ́ra o. èèyàn mélòó la fẹ́ ṣe àwọn èèyàn ṣe olóògùn skáàmù. Hmm. ee eh, baba. kí wọ́n á ní kẹ́nìkan mọ̀ bọ́ á ní ìṣòro bọ́ra o hmm. àbí kí wọ́n á gbé nìkan wá o mọ́tọ́jú rẹ̀ gbà báyìí o. Hmm. ẹni táyé ti ta ẹ̀jẹ̀ mú kó lóko ayé káwa la gbé wa káyọ̀ túmọ̀ wá wò. ara tó gbẹ lọ yóò fi sẹ́nu ṣùgbọ́n ká nígbàgbọ́ pé ń tẹ́ ẹ̀jú kalẹ̀ yìí ó ti parí mo ti gbà yín gbọ́ ẹ ti fi ògùn láká ayé oṣù mọ́lẹ̀ ti fi búra. gbogbo tí mo fi kalẹ̀ mi ò yọ kúrò náà. Hmm, hmm. ọlọ́run jọba yín lára. kọ̀ǹfàmù lẹ sọ̀kalẹ̀ o. ọlọ́run jọba yín lára. bàbá bàbá ẹni ká ṣe ètò yóò wù mí kẹ́ rìpíìtì ẹ̀ torí àwọn tí wọn ò kọ́ kalẹ̀ dáadáa. bí wọn kọ́ kalẹ̀ wọn ní tòun o ṣùgbọ́n àtúntún sọ̀kàtúnkálẹ̀ ẹ mú bí wọ́n tà tí mo bá rò mo bá rò ṣùgbọ́n ṣí àìtò yìí ṣíà ètò yìí ṣíà rẹ̀ ṣíà rẹ̀ dáadáa. ìgógó kì í. ẹ bọ́ ti hàn ẹ kọ́ ṣíà rẹ̀ bàbá ẹ kọ́ ṣíà rẹ̀. ìgógó kì í. ìgógó kì í. seven up. ìgó seven up. ìgó gúdà. ìgó gúdà. ìgó trọ́fì. ìgó trọ́fì. wọ́n tún gbé àwọn kọ̀ọ̀kan wá hmm. lóde. Hmm. Uh-uh. Hmm. wọ́n tún gbé orúkọ wá. ọlọ́run <laughs> máa bọ́ máa. àánú ọlá ní sinmi àbọ́lá ní sinmi kí ló hmm, àánú ọlá ní sinmi ẹgbẹ́ bá ń wo ẹ̀kọ́ ẹ̀ sípò ní pọ́ọ̀. àṣẹ àṣẹ àṣẹ ó wà bàbá òótọ́ ni bàbá wà ń yẹmi daniel àbí daniel yẹmi daniel. ya yẹmi daniel ah yẹmi daniel wà ń túndé adétorí bí túndé adé tó ríbi gbé ẹ bá ń wò ẹ bá ń wò ẹ bá ń wò bàbá ó wà mẹ́ bàbá. ọkọ òyìnbó kan ni kí ni hmm. Alexandra Alexandra sọ́dọ̀ tún wà mẹ́ Alexandra òyìnbó ni uh-huh. Alexandra wà mẹ́. Uh-huh àṣẹ àṣẹ oh, oh. subtitle ló fi ń wò ni ah, ah. subtitle ló fi ń wò ó alẹ́ ee eh, tèmi tọ́pẹ́ wọ́n ní ah, tèmi mọ̀ tọ́pẹ́ ẹ máa ṣe ètò yìí ìwọ náà ṣí ara ẹ. àlífà jamiu àbí kàlífà àlífà hmm. jamiu àlífà jamiu eh, eh, àbí kàlífà jamiu. bàbá ẹ ti dàjẹ̀nu ẹ ti dàjẹ̀nu wà ń bẹ̀. àlífà àbí kàlífà hmm. kanu méjèèjì. ee bàbá ó wà ń bẹ̀ tí. kàlífà ọ̀ àlífà kàlífà làwọn àjànà pè fún mi. kàlífà bàbá wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ bàbá ó wà bẹ́ẹ̀ ee aa <laughs> oh, oh. bàbá ẹ ti di àjànù bàbá wọ́n kọ̀ fún àmọ́ ẹ̀ wọ́n gbé e fún yín wọ́n gbé e fún yín wọ́n gbé e fún yín wọ́n gbé fún yín ee Baba. ẹ máa ṣe ètò yìí. àwọn ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ agbẹ́tì ni. ee ee ẹ̀yin ọmọ tú mi láṣìírí púpọ̀. ee bàbá ẹ̀yin ọmọ kéèyàn kéèyàn tiẹ̀ mọ́ wo kó mọ́. ẹ̀yin oníwọ̀n yẹn láṣìírí púpọ̀. ee bàbá ee ee abẹ́ káwọn ọmọ Yorùbá kán kú ònú òsì ni hmm. ah, ah. abẹ́tọ̀ kú òun ìyá mi. ẹ̀yin ọlọ́gbẹ́ ń jẹ́ máa gbọ́ mi lórí atẹ́gùn báyìí mà ní hmm. ìrònú ẹ̀ láyé. Hmm. Ah. nígbà tẹ dé pé àwọn èèyàn ń gbà àwọn èèyàn lọ́la ẹ̀ kí n jáde kí n jẹ́ káwọn ọmọ Yorùbá kú ònú de. kọ́ kú ònú sẹ́ kọ́ kú ònú sẹ́ kọ́ kú ònú yà. àkọ́kọ́ wa pa àwọn sólẹ̀ wa lóríṣiríṣi téèyàn fi lànà ayé àwọn só téèyàn fi là. téèyàn fi ń dolówó téèyàn téèyàn fi ń dé ẹnu àwọn oṣó téèyàn fi ń ganú ayé hmm. àwọn oṣó téèyàn fi ń dé yẹn ayé hmm. àwọn oṣó téèyàn hmm. fi ń ní Hmm. ẹ lọ wọ ìwé odò yìí ìwé odò aṣínà. Hmm. ìwé odò aṣínà bàbá àti parí wọ́n ti fọ́gò wọ́n ti fọ́gò kalẹ̀ wọ́n ti fọ́gò <laughs> wọ́n ti fọ́ ògbò ògbò ìgò kóòkì ìgò seven up ìgò seven up ìgò gúdà ìgò gúdà ìgò trọ́bì ìgò trọ́bì ìgò lọ́ọ̀dù ìgò lọ́ọ̀dù àti ìgò ṣìnàpù ọ̀ríjìnà. a mú díẹ̀ díẹ̀ lára rẹ̀. a mú díẹ̀ díẹ̀ lára rẹ̀. a lọ papọ̀. Hmm. Hmm. a lọ papọ̀. mọ̀nà àwọn tí ó kunná tá a sì fẹ́ a ṣẹ a ṣe àwọn ìdọ̀tí tó bá lè wà bẹ́ẹ̀ kú hmm. tí ó dàbí èlùbọ́ ojú àjọ tó dí tó dàbí aṣọ ni ká lò kọ́mọ́ bá a ṣe ìpalára fún inú wa a lọ wá ìwé àìlú tí ò dúró rárá ni o kìí tó ti wá gbẹ tó ti wá lu fòtòfòtò hmm. ewé àìlú tí kò lu rárá hmm. ó ṣe é ṣe tẹ bá níbi tó ti bá ń já tútù wá ẹ wà já ẹja ẹ kò papọ̀ pẹ̀lú ẹ ewé hmm. ọlọ́sẹ̀ pẹ̀tù orógbó méje ọ̀pọ̀lọ́ gbígbẹ kan tó pé dáadáa ìsáwùrú awọ ìkì ojú ológbò èso olójú ológbò ní wéré jẹjẹ odidi atare kan obì ipa olójú mẹ́rin obì ìfìyàn olójú mẹ́rin obì àjò pa a ó lọ gbogbo ẹ̀ papọ̀ a ó dà sínú ṣìnáàpù hmm. a wà fi a fi a fi ẹ̀bùn rẹ̀ gbogbo ẹ̀ dà sínú ṣìnáàpù a fi ṣe gbẹ́rẹ́ sórí kéríkè. ara hmm. ògúdé ó ti di ọmọkùnrin kọ́ọ̀pù ní ke. ìwò láṣì gbọ́dọ̀ lò ó hmm. ọ̀gá tẹ́ sì lò ó gbọ́dọ̀ pé o tẹ́wàá nígbà náà ni kòkòrò kan jẹ́ ni ẹ fi wá má lè jẹ kò ní í ṣiṣẹ́ o. Hmm kí mo wí. kò ní ṣiṣẹ́ tán bá lò bóyá kan ṣe lò ó. kì í ṣe tán máa lò lóṣooṣù o. kí mo wí. kì í ṣe kán tán máa lò lóṣooṣù. kí tán bá lò lóṣooṣù bọ́ bá ní jọ́tọ́ bá rí ọ̀dọ́ bá gbé ọlọ́sọ́ sí abẹ́rẹ́ lè má wọlé o. wọlé o. Hmm. Hmm. bọ́ bá ti ṣe lẹ́ẹ̀kan ti tó. Hmm. kí lè wọ rẹ̀ bàbá. kò lè wọ kankan. ju pé kán wà kan rẹ̀ kó pé pérépéré. wà kan tó bá ṣe mọ́sùn bóyá ẹgbọ́rò kẹ̀kẹ́ wàhálà kan ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ kan tó ní ẹkù rẹ̀ lé fáwọn èèyàn káàkiri àdúgbò tó jẹ́ ọ̀dọ́ hmm. níjọ́ tí wàhálà bá fẹ́ dé ẹ̀ tó sáré lò hmm. àbàbí ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ni ó dàbá ń torí ọjọ́ tí ó rẹ̀ èèyàn hmm. tó lè fún lábẹ́rẹ́ tábẹ́rẹ́ ọ̀wá tó ní wọlé ní ẹ má máa lò ń gbogbo bàbá ẹ bá mi ṣe ọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ yìí ó ètò ó ètò thirty thirty four five four five six three six three eight three eight three O oh eight O, oh. O oh eight O, thirty thirty four five four five six three six three eight three lẹ́ẹ̀kan sí O eight O, thirty four five six three eight three. bàbá táwọn èèyàn bá wá sọ fún yín lówó pé kẹ́ bá wọn ṣe ránṣẹ́ sílùú òyìnbó àbí ẹtí ò tiẹ̀ lè ṣe ṣe lè bá wọn ṣe bàbá. pẹ̀lú àṣẹ ọlọ́run hmm. pẹ̀lú àṣẹ ọlọ́run hmm ẹ̀yin tẹ́ tẹ́ wá ń lu èèwọ̀ ìyàwó gbọ́dọ̀ jẹ́yìn hmm. wọ́n halẹ̀ àwọn ọmọ pọ̀ hmm. Hmm. gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹ̀ ní kéde kò délé ikú ọ̀pá. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. o Pétérù Sunday. ẹ mo lè tún ti ó tún ti gbé wá. ẹ bá wo ṣé Pétérù Sunday wà lórí tó wà ń bẹ̀. <laughs> Peter Sunday ó wà bẹ́ẹ̀. pétérù pétérù làá mọ̀ yorùbá hmm. ògúndélé ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀délé ayọ̀kúnlé hmm. ògúndélé ayọ̀ ayọ̀kúnlé hmm. ayọ̀kúnlé ògúndélé ẹ bá ń wo só wà ń bẹ̀. ògúndélé ayọ̀kúnlé yes. Eh, eh. Elija Elija Elija Elija Adéwọlé àti Adewale. Elija Adewale ó hmm. ó oh, oh, ikú ò ní ta yín. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. èlíjà èlíjà èlíjà èlíjà èlíjà èlíjà èlíjà ọ̀ ọ̀ èlíjà yóò sì fẹ́yàwó yóò fẹ́yàwó kan sí. èlíjà ó fẹ́yàwó kan sí. bẹ́ẹ̀ni. ó <laughs> ó. Oh, bàbá ẹ bá mi pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. ó ètò ó ètò thirty four five six three eight three ẹ bá mi sọ ìwé odò ká tó dá àwọn èèyàn lóhùn. Hmm. o ètò thirty thirty four five four five six three eight three eight three oh o ètò thirty thirty four five four five six three eight three. Hmm. ìsáwùrú. ìsáwùrú. ọ̀gbọ́n ni mo ń gbọ́ yín. náà délé yóò máa ra ìsáwùrú kan. kéèyàn ra ìsáwùrú kan. kàmá. Hmm èpo ọ̀bọ̀ díẹ̀. èpo ọ̀bọ̀ díẹ̀ iṣẹ́ wo ni iṣẹ́ ta fẹ́ sọ yìí ṣe. ìwé odò aṣínà ni. ìwé odò aṣínà tọ́nà máa ṣí bàbá ẹ bá ti sọ tẹ́lẹ̀ káwọn èèyàn ṣí àìtò yìí àwọn èèyàn tó ti sinmi ẹ ṣí àrẹ bàbá ẹ bá mi ṣàdúrà fáwọn tó ń ṣí àìtò yìí oh, oh. fún àwọn tó ń dúró tì wá. igbó hmm. ní parí. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ṣé yíyàtọ̀ tá a gbé kalẹ̀ yìí hmm. a gbé for our self interest. Hmm. kí mo wí gbogbo ètò táwa ń sọ tá lè fògùn búra ẹ̀ hmm. òòṣà ògùn èyí ṣe ń téèyàn fi búra. búra. Hmm. kí ló wí hmm. òòṣà ògùn èyí ṣe kí ni. kì í ṣe kátó fi ń búra. a gbé kalẹ̀ for the interest of Yorubas. Hmm. for the progress of Yorubas. pé kí àwọn ọmọ Yorùbá kí wọ́n lè jẹ àǹfààní rẹ̀. ètò yìí kọ́dà kò ní ìdí ká sóògùn fún yẹn ká tó gbó. wọ́n yẹ káwọn èèyàn máa gbó kalẹ̀ fún wa pé we we really see your impact. Hmm. Hmm. Ah, ọkùnrin yóò ṣe tó. bàbá mo wà pẹ̀lú yín pé bàbá ẹgbàá two hundred dollars ni one million dollars ni a gbé fún yín. nítorí wípé à hmm. ń ṣiṣẹ́ débẹ̀ ni. Hmm. káwọn yẹn máa compensate. ìgbà pé ìtòwò lè máa gbé jáde yìí na confam. ẹ̀rí pípa tí mo sọ ọ̀fọ̀ èrè oníjó ni. bẹ́ẹ̀ni. àwẹ̀ kan pè mí ah, ó lóun kàn rò pé màá jí kìíní o ó lóun fẹ́ gbé ọ̀gá àwọn lọ sí mẹ́ẹ̀ẹ́dógún rẹ̀ ọgbọ́. mo gbádùn yín bàbá mo wà lórí mẹ̀ẹ́dúgùrì. Ah, ó ní ó sì ku ọ̀sẹ̀ kan táwọn lọ hmm. lòun ti gbọ́. ètò. òun sì mọ̀ gbójú àmọ́ ẹran tó tó. Hmm. Ah, ó lóun lọ tún programu yẹn gbọ́ òun wá lọ sọ́jà òun lọ ra hmm. ìyá àwọn àgbà. ó lóun ra white handkerchief òun á yí mọ́ òun á fi sápò òun á fi gbólóhùn náà bọ́nu. kí ló wí. ó fi gbólóhùn bọ́nu ó ní kódà ọlọ́pàá ọ̀dá wọn dúró hmm. táwọn fi débi táwọn lọ. táwọn fi débi táwọn lọ ọwọ́ ni ọwọ́ ni gé ọwọ́. lọ́wọ́ hmm. lọ́wọ́ ní ti gé àgbẹ̀jẹ̀ ọwọ́ ẹ̀dọ́mọ lọ́wọ́ lọ ọwọ́. Hmm. ẹ jẹ́ kí èmi Kẹ́hìndé Abíọ́dún ẹ jẹ́ kí n lọ ọwọ́. ọgbọ́n ni. mo gbọ́ yín bàbá bàbá mo gbọ́ yín dáadáa. ọ̀pọ̀ wa dé nígbà tó ju ọ̀nà ooru tí gbogbo ẹ̀ pàkíṣe ó ní kọ́dà ọ̀gá àwọn tí wọ́n mẹ́kì fóònù kọ́ọ̀lù nígbà tó dóògùdà kan <laughs> ọlọ́gà gan pa lọ́lọ́. pé ọ̀gá pa lọ́lọ́ ọ̀gá wò lè tan fóònù nígbà tó dé pé mo ní àwọn iṣẹ́ yẹn kọ́dà ọ̀pọ̀lọ́ ò ní jáná. Hmm. kí mo wí. ọ̀pọ̀lọ́ ò ní jáná. bẹ́ẹ̀ bá sì rìn ìpàdé olè hmm. bí kan ní àwọn lọ pógìṣì wà lọ bó. Hmm. ẹ̀yin ó ti bá ti ń lọ. ọgbọ́n mi. mo ń gbọ́ yín bàbá mo ń gbọ́ yín ẹ máa ṣíà prógrámù yìí. kọ́mọ sọ̀rọ̀ kọ́mọ làágùn. Hmm, bẹ́ẹ̀ ni tó ẹ mọ káwọn yẹn máa ṣíà prógrámù yìí. Oh, oh, ìwé hmm, odò. ìwé odò. Hmm, ìsáwùrú. ìsáwùrú. èpo ọ̀bọ̀. èpo ọ̀bọ̀. ìtànà akọ ìbẹ́pẹ. ìtànà akọ ìbẹ́pẹ. ọ wà ara mọ díẹ̀. tó bá fẹ́ ṣe dáadáa má jẹ́ kí ìtànà akọ ìbẹ́pẹ wọn jábọ́lẹ̀. kó jábọ́lẹ̀. rárá mọ́ bí méjì mẹ́tò pé ìwé kan ṣoṣo ni jọ́tẹ̀yàn hmm. bá ṣe léèyàn náà wẹ̀ ìwé aṣínà ẹ̀tọ́ náà bá ti dí fún. ìwọ kan ara lọ wẹ̀ lójú òru. òjì hmm. bá ń lọ. a bàbá. ọba gbádùn rẹ ọwọ́ alẹ́ ni kò wẹ̀ bí wọ́ọ̀rọ̀ lẹ́bẹ̀ẹ́ wa mẹ́fà sí méje. méje. Hmm. ó dùpẹ́ fọlọ́run. ó dùpẹ́ fọlọ́run bàbá yìí bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí wàá mi sí ojú òpó yẹn lẹ̀ o ètò thirty four five six three eight three o ètò thirty four five six three eight three eight three ṣùgbọ́n bàbá hmm, ẹ fẹ́ fi ògùn lẹ̀ sí ṣùgbọ́n bàbá wọn ò ṣíà programu yìí tẹ́ mi lọ́rùn wọn ò ṣíà programu yìí tẹ́ mi lọ́rùn bàbá a ti fi aṣínà kalẹ̀ a ti fi afọ́gùn kalẹ̀ baba wọn ò dẹ̀ ṣíà program ìtẹ̀mí eh. lọ́rùn. wọ́n ṣíà rẹ̀ òkú bàbá wọn ni wọ́n ṣe hmm. tó bá jẹ́ pọ́mọ yorùbá gangan ni ọ́n tẹ̀ sọmọ hmm. àlẹ́ yorùbá ó hmm. ní fẹ́ kọ́mọ yorùbá ẹgbẹ́ rẹ̀ kú sí pòsì kí mo wí. wọn ò ní fẹ́ kí ọmọ yorùbá kú sí ìgbòsì ọgbọ́n ni mo ń gbádùn yín bàbá. pálábóyún bá dórí ìkúnlẹ̀ sáwọn yẹn wà ń bẹ báyìí. àwọn yẹn wà ń bẹ ṣùgbọ́n wọn ò ṣí ààrẹ ni. ẹ ṣí àìtàn yìí hmm. ẹ jẹ́ kẹ́ni tí ò gbọ́ ó gbọ́. kó gbọ́. ẹ jẹ́ kẹ́ni tí ò mọ̀ ó mọ̀. kó mọ̀. wípé bàbá ètò ètò hmm. ètò bàbá ètò. Hmm. mo wà á tòsí bàbá. bàbá ní aláboyún dé rí ìpínlẹ̀ wọn wà á ṣiṣẹ́ abẹ fún un. Ah! pé kò lè gbé mọ́ kó ọ̀nà ti dín. ọlọ́run wọn ní yọ̀ọ́ṣẹ́ o mo nígbà gbọ́dọ̀ bá lóye ó ṣiṣẹ́ kí ni mo wí. ta a bá lò yóò ṣẹ. ó ó hmm. ó sí ni. mo wà ń bẹ bàbá. ẹ lọ wọ egun orí ajá. egun orí ajá. kẹ wá gun kúnná. ká wá gun kúnná. tẹ bá ti gun kúnná ó dé oògùn. ó dé oògùn egun orí ajá ajá tó máa gbó. dog. dog. Hmm. traditional dọ̀gbẹ́lẹ́ local dọ̀gbẹ́lẹ́ lò hmm. torí kí ẹ bá lo àwọn olóyìnbó bá yájá àwọn olóyìnbó kan pé wá lóògùn rẹ̀ hmm. kò ní ṣiṣẹ́ o. Hmm. tí yóò bá local wa. ara àwọn kankan bẹ tí ó tí ò yọpọlọpọ a máa ń fi ìbẹ́pẹ ṣe àwọn oògùn kan ẹlòmíràn wà lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ kan kò ní kì í yẹ wà lò. a kò ní ṣiṣẹ́. kí mo wí. kò ní ṣiṣẹ́. kò ní ṣiṣẹ́ ara tó fi dá kéèyàn gbé ọ̀dọ̀ àwọn bàbá wọn díẹ̀ nù oògùn tá à ń sọ oògùn àwọn baba tiwa ni hmm. bàbá lò bẹ́pẹ́ a gbọ́dọ̀ lò bẹ́pẹ́ tiwa. tiwa. Hmm. tí ó gbọ́ èdè wa. tiwa. Hmm. tí ó ṣe tá a fẹ́ kó jẹ́. tá a fẹ́ kó jẹ́. wọn àlọ mọ ẹ lọ wá ajá lọ́kadọ̀ tó kú. àbí kẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn tó máa ń ta ajá yìí. tó ń ta ajá. ẹni egun orí rẹ̀ lè nílò. egun orí ajá ẹ̀sọ́ sórí páànù kó gbẹ kó gbẹ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì hmm. tó bá ti gbẹ ẹ̀gún hmm. ẹ lọ gbógbóná kó di powder kó di powder ẹ̀fí aṣẹ́ tó di ẹ̀fí sẹ́ bẹ́ẹ̀ bá ti dórí ìkúnlẹ̀ àwọn ah, sọ pẹ́sẹ̀ fún ni hmm. ọ̀gẹ̀dẹ̀ kan ni ìgbà ni àwo ni ah, ẹ fi ọwọ́ òsì bu ẹbu yẹn bí tẹ́ ẹ gbé sí kí mo wí. ká fi ọwọ́ òsì bu ẹbu yẹn. ẹ fi ọwọ́ òsì bu sínú ẹ̀kọ́ òkèlè kan. Hmm ẹ wá fi ọwọ́ òsì fọ́ ẹ̀kọ́ òkèlè kan ọwọ́ òsì náà lẹ́fi wá fi gbé fún obìnrin tó lóyún tó wà lórí ìkúnlẹ̀ náà hmm. ọwọ́ òsì lòun náà fi gbà á ọwọ́ òsì náà fi gbé mu ó ó láàrin ìṣẹ́jú mẹ́wàá hmm. wọ́n ẹ̀ hmm. ọmọdé nù. àwọn tí wọn wá jaja ń kọ́ irú rẹ̀ sí ní ìsìn ìrẹsì òbí ò gbọdọ̀ jaja. ajá lọ jẹ ní àbẹ́ eegun. Ah, eegun ajá kí ni yàtọ̀ mọ́tàrà ẹ jẹ. Hmm. kí ló rí. kábùkì mọ́tàrà mi eégún ló. oògùn ló lò kì í ṣe pọ̀ jájá oògùn la lò kì í ṣe pa ajájá àìmọye sẹ́mi téèyàn ti lò tó pé ajá náà fi ṣe téèyàn tó mọ̀. ọgbà hmm. èèwọ̀ ń bẹ o torí pé èèwọ̀ nípa ayé ẹlòmíì jẹ. Hmm òsì tòsí. mo wà tòsí bàbá. èèwọ̀ ń bẹ hmm. ṣùgbọ́n oògùn ọ̀dà nìsín ọ̀pọ̀ ẹ má bínú ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfa o hmm. Hmm. ọ̀pọ̀lọpọ̀ àfa rẹ̀ àwọn ìjẹlẹ́dẹ̀ o jẹlẹ́dẹ̀ wọ́n sì fi ń jáse jẹ. wọ́n fi wọ́n fi lò sẹ́. wọ́n jẹlẹ́dẹ̀ ń tòótọ́ àṣejẹ ni wọ́n jẹ. àṣejẹlẹ́dẹ̀ náà jẹ. ó ó òsì tòsí. mo wà tòsí bàbá. èèyàn tó dé mọ́tálásí ìwọ́tọ̀ bá ti jẹlẹ́dẹ̀ ọ̀ ọlọjẹ àṣejẹ ẹlẹ́dẹ̀ ṣé ẹlẹ́dẹ̀ lọjẹ ni àbọ jẹ oògùn. ó jẹ oògùn bàbá wọn ti gbọ́ ọjọ́ tí ń lọ yẹ ká dá àwọn èèyàn bíi mẹ́ta lóǹkà tó máa lọ lọ́jọ́ tòun ẹ kọ́ pé nọ́mbà titi yín kọ̀wé o ètò thirty four five six three eight three o oh ètò oh, oh thirty four five six three eight three o O ètò thirty forty five sixty three eighty three. ẹ̀yìn ah, ah, Abíọ́dún àmọ̀ mm-hmm. ah, nírògùn lẹ̀ yìí. àṣẹ àṣẹ Elédùmarè àwọn àwọn orílẹ̀-èdè alágbára ó sọkún láìpẹ́ hmm. àwọn àjẹnú náà sọ fún mi o hmm. kí mo wí pé wọ́n sùn àwọn orílẹ̀-èdè alágbára ó ṣe kí ni wọ́n sunkún hmm. torí pé àwọn alágbára ó ṣubú lójú ìjà bùsà wọn ti kan lọ Yorùbá tó bá yẹ yóò kan jẹ́jẹ́ ni mo ṣe kí ni lójú kókó mi nọ́mbà tẹ́ pè wá sí lórí ètò tá a fi dà yín lóhùn o oh nine o oh o oh nine o twenty seventeen twenty seventeen nineteen ninety nine nineteen ninety nine nọ́mbà tá a fi máa pè wọlé iléeṣẹ́ nìyẹn wẹ̀ twenty twenty seventeen nineteen nineteen ninety nine. hello. hello. hello. ẹ káàárọ̀ ìlú wo la ti pè wá kí lórúkọ yàtọ̀ orúkọ yá yín ẹ báwọn náà. ẹ báwọn tó yín ọmọ sẹ̀rífàtù láti ìlú Òṣogbo òròkì ẹnu dùjú yọ. ẹ báwọn náà tí yín náà là ń ṣe lọ́wọ́ o sẹ́yìn náà rí báwọn. Hmm. wọ́n lẹ̀ máa ń bínú díẹ̀díẹ̀ o. wọ́n lẹ̀ máa ń bínú sí lóòótọ́ ni àbírọ́. hello. hello. Hey ẹ máa ń bínú díẹ̀ ẹ́ hello ah. ẹ nílógún sọ fún wa pé ẹ máa ń bínú nígbà yìí jẹ́ wọ́n lẹ máa bínú díẹ̀ díẹ̀ sí lónìí àbóòtọ́ bàbá ẹ gbé eléhòòsì ẹsọ tá a fẹ́ sọ fún báwo. Hmm, hmm. a ní promise and fail lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin ni. Hmm, àwọn ọkùnrin á máa. èmi ló eh. tí ò sì yẹ kó máa bí nígbà àṣeyọrí rẹ̀ rú hello. a ti ń da yín lò ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ kọ́ tí bàbá tó máa gbọ́. ẹ máa bínú ẹ máa bínú díẹ̀. wọ́n ní ẹ máa bínú ẹ máa bínú. ẹ sì múra lórí promise and pay lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé. lórí ọlọ́kùnrin dé. ẹ máa ní promise and pay. wọ́n ní ká ẹ máa bínú ẹ máa bínú sọ́kùnrin nine oh. oh nine oh. twenty. twenty. seventeen. seventeen. nineteen ninety nine. nineteen ninety nine. ẹ kàn fún máa dédé dì lódìdì. hello. ẹ má máa dì. hello. hello. hello. hello network ni kọ́ni ẹ máa ẹ kàn fún máa dédé dì kẹ́kọ̀ọ́ kí òsàlẹ̀ yín kó kàn fún máa gbé yín wọ̀. wọ́n já mi lé náà. hello. hello. hello. ẹ ra sọ láti bọ́ o láti ẹni. nẹ́tíwọ̀kì yìí o. láti bo. látẹ̀kọ̀ kọ́ńdọ̀ àmọ́tù látẹ̀kọ̀. kúnlé ọmọ ràmọ́tù. látẹ̀kọ̀. ẹ̀dùn báwọn náà wọ́n ti yé mi túnjọ́ ọmọ ràmọ́tù látẹ̀kọ̀. Ah. mo ti gbọ́ yín ẹ má bínú ọ̀rọ̀ bí àwọn yín kan ò sínú oyún báyìí rárá ìyàwó rẹ̀ kò wọ́n. bí ò bá sínú rẹ́ fóbìnrin kan lórí láìpẹ́ ẹ̀ sì gbọ́dọ̀ gbá. ṣẹ́gbọ́n tí mo ẹ fóbìnrin kan lórí láìpẹ́ yìí ẹ sì gbọ́dọ̀ gbá. orí owó kan sì fẹ́ wọlé fún yín. ṣẹ́gbọ́n ìfà mi yé. ẹ lọ ra bí àpò ọyọ̀ kan kẹ́ ẹ fi ṣe sàrà. àpò ọyọ̀. bẹ́ẹ̀ ni ẹ wo ẹgbẹ́ bàbá lẹ́yìn ètò àlégbà pè mọ́ lọ́jọ́ tòní ọjọ́ ti lọ bàbá ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àwọn tẹ́ kó kalẹ̀ kẹ́dẹ̀ sọ àwọn òwúlò tí wọ́n ṣe oṣù ẹ bá wa pa ẹ̀rọ oṣù téèyàn fi ń rí owó hmm. kí mo wí. oṣù téèyàn fi ń rí owó. eléyìí ní sẹ́ àgbélépọ̀ta ni mo sọ́jọ́ òní náà. àgbélépọ̀ta. Hmm. kì í kanlẹ̀. kì í kanlẹ̀. sẹ́ẹ̀rì báyìí gbogbo gbàlà ń padì ẹ̀ bọ́ sẹ́ẹ̀rì. àgbélépọ̀ta. Hmm. kalẹ̀ bó ṣe wà wọn hmm. ẹ̀rí hmm. àbá ń padì ẹ ni bọ́ ọ bá lò bá ń poli rẹ níbi. níbi back to the sender no. nǹkan ó ṣe yóò bá jáwọ́ yóò bá rìn kí ni mo wí. yóò bá rìn yóò bá jáwọ́ yóò ṣe kí ni yóò bá rìn pẹ̀lú àṣẹ ọlọ́run àwọn oṣó ní lóríṣiríṣi àwọn ọmọlẹ́ oṣó àwọn ọmọlẹ́ aṣínà ni àwọn ìmọ̀lẹ̀ oṣó ni hmm. téèyàn ó lò táyéèyàn sì máa yí. táyéèyàn máa yí padà tí ò ní kèèyàn tí ò ní kèèyàn tí ò dẹ̀ ní wípé ẹta bá lò tó bá dọjọ́ wájú pé. Hmm. Hmm. ẹni tí ń wáwà kú wá ó fẹ́ sọ rẹ̀ dàbí kú àgbà ni. ẹ tó wáwà kú wá ó fẹ́ sọ rẹ̀ di àbíkú àgbà torí pé ẹni tó bá wáwà kú wá yóò kú kú àìtọ́jọ́ yóò rí rí kú rí. Hmm. ọkùnrin yóò sí tòsí. bàbá mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín. Hmm. yóò rí ríkúrí. Hmm. ìlú Ìlọrin ni mo wà o lágbọ́ba tẹ́ bá ti dé ilé epo alhaji prince muritala mm brola lágbọ́ba fọgànáísà kan bẹ lọ́pọ́sìtì ilé epo yẹn lágbọ́ba nílọrin nípínlẹ̀ kwara alhaji asani ọmọ ẹdẹ ẹbẹrẹ lè fagbẹrún ọmọ òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọmọ bíbí ìlú mọdákẹ́kẹ́ akọ̀ráyè akọ̀rógun mọ́tìdí akọ̀mọ́bàjẹ́ àwọn olówó ẹbọ ńlé hmm. ìyálòde tìlú malayika ẹ ṣé o ẹ kú àtìlẹ́yìn mi hmm. ẹ kú àdúró tì mí hmm. ọ̀já tẹ̀ fi ń pọ̀ mí ò ní já o mo kí àwọn àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣá ọ̀jájá kejì ọ̀pá tẹ̀ fi ń dalẹ̀ ẹran yorùbá ọ̀pá náà ní fọ́mọ yín lọ́wọ́ ọ̀pá náà ní ṣẹ́ dànù ilẹ̀ yorùbá ò ní dàrú o bàbá wa ní aláàfin ọ̀yọ́ ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ lásìkò yín o ilẹ̀ yorùbá ò ní dàrú o alákejì ilẹ̀ gbá gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin èèkàn èèkàn ẹ̀yin fọ́ first class ọba tẹ́ ìbẹ́lẹ̀ yorùbá ilẹ̀ yorùbá dọwọ́ yín o hmm. bọ́ bá dàrú á bì í o hmm. bọ́ dàrú á sọ pásítọ̀ ni o. Hmm ọkàn yóò balẹ̀ o. àṣẹ àṣẹ àṣẹ. ẹ pèmí sórí nọ́mbà mi o oh eight o. Oh. o oh thirty thirty four five four five six three six three eight three. o eight o. o eight o. thirty thirty four five four five six three six three eight three eight three. o eight o. o thirty thirty forty five forty five sixty three sixty three eighty three eighty three. títí ìgbà míì tá a tún pàdé. Hmm. ìgbẹ́kùn ò ní sọ̀rọ̀ lọ́dẹ. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ẹgbọ́n tó ti lọ lọ́jọ́ ti tòní adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ gbogbo ẹ̀yin fámìlì wa ẹ máa pe bàbá nísìn nísìn ẹ má gbàgbé lọ YouTube channel wa Adùn Àṣà Yorùbá TV lórí YouTube ẹ subscribe gbogbo sẹ́tẹ̀ ẹ̀ríwò lórí bíbí ẹ máa rí ìwò ń bẹ̀ ó wà ń ẹ follow page yìí ẹ like ẹ ẹ subscribe sórí gbogbo àwọn channel wa Instagram wa ẹ sì gbogbo ẹ ẹ wo ó tún dìgbà míì ó dọjọ́ rẹ ẹ wo ẹ pe bàbá olóòótọ́ èèyàn ni wọ́n ó. Oh.